السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته يا رسول الله تعالى وكيل الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم توقف ذلك وأتى هذه الكتاب والشذوذ الحديث كالنسوس فالوقع منها Thank you tẹ́lẹ̀ bí àbílẹ̀ jẹ́ wọ́n ti sọ ọ́tẹ́ ogun mọ̀ tẹ́lẹ̀ àbí àwọn tẹ́ sọlẹ̀ ìtàtẹ́ ní bí a kì á ẹ̀tọ́ nígbà tí wọ́n débí wọ́n ní ó àwọn náà ní ó kì í. tí ó tó lọ sí òwúrọ̀ wọn ní àgbẹ̀dọ̀ ohun ayọ́ àgbẹ̀dọ̀ ti náà wà òun àwọn àbárí wọn tí wọ́n ń gbà àwọn ọ̀gbọ̀n wọn náà àwọn tó ti fẹ́ ọ̀gbọ̀n wọn náà kọ́ ọkọ̀ lè fi àdéhùn náà tí wọ́n fi àwọn ọ̀gbọ̀n yìí. فعن ابي موسى الاشعري رضي الله عنه امر ابو موسى الاشعري فنرد عليه وعن النبي صلى الله عليه وسلم حديث الطرفين قال لا يأتينا على ناس الزمان حتى يعقوب وراءه يعقوب رجل فيه بسرعة ومن يوم تعالى ومن فلا من الدهر منه إنه يقول ومن فرع يقول

Bukan dia tak boleh Ubat kita itu Dia nak membalas dan dia Itu kita boleh buka Baiklah kan? Hari ini kita boleh Yang tahu semua adalah orang yang berwajib, yang mengenali dan tidak tinggal. نحكم الغرفة دي أنا من من كلمة الرجال من هي على الصغير ولد وقال حروف غيره وكثرة النساء أو جمع كل ها eléyìí nípa àwọn ààrin ní ayé òun náà lọ nínú kẹ́ni nínú àwọn òfin ààrin òfin ayé náà lọ. ní ọmọ ọmọ ẹ̀ka ètò òkun pé ayé ti ń lọ. eléyìí máa jẹ́ ìdí múlẹ̀ ìjẹ́ òdodo àlejò ọ̀rọ̀ àyẹ̀wò àdúgbò ọ̀sán ọ̀sán láì ka ìfún wa ìyá ìfà ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lọ. káwọn ẹgbẹ́ òkú ti náà adúgbò àwọn ẹgbẹ́ ìfọ̀kànlá ní àwọn láàrín ọ̀sẹ̀ tí wọ́n ti láàrín pé òun ọ̀sẹ̀ tó ń sọ jáde rẹ̀ lọ́wọ́ lọ. Bàbá wo ló lára ojú rẹ̀ láàrín bá wí ìwà náà wá ní ìwà òsì ní ọ̀dọ̀ lọ. Káwá tí wọ́n máa ti ń bọ̀dà fẹ́ pẹ̀lú bẹ́ẹ̀ ẹ̀rọ tó ti ń bọ̀dà lọ́wọ́ ti ń bọ̀dà lọ́wọ́ ti ń mọ̀ òwúrọ̀ tí wọ́n ti dá ẹgbẹ́ lẹ̀ tí wọ́n tún fi àwọn ọmọ oríta tí wọ́n lè dìbò àti ẹgbẹ́ wọn náà. Àbẹ̀ ìgbàlódé àti ẹgbẹ́ ìwò àti ẹgbẹ́ òkè ayé dé bọ̀ títí ìdúró kẹ́nẹ ìjà ìdájọ́ ọlọ́wà àti ìtọ́kọ̀ wá àti ọ̀fẹ́ náà lórí ìdúró àdìmọ́ wa. Torí ti ilé yìí, nígbà tí wọ́n bá ń tẹ̀lẹ̀ láwùjọ láwùjọ bá jẹ́ òṣèlú yẹn, á rí i pé lórí pé ojú olórí ló dáná báyìí. a àyàwó àgbẹ̀bá ọmọ rẹ̀ sọ̀rọ̀ pé àwọn olóyè yóò kọ̀ wọ́n náà lójú ọmọ rẹ̀ náà nígbà táwọn òbí wọn ti sọ lẹ́yìn tó wọn lójú ọmọ wọn sí àwọn olóyè tó sì bu ọmọ láti ṣe nígbà tó wá padà kọ́ ọmọ náà tó wọn lójú ọjọ́ bí ọ̀gá náà tó sì lágbára àti ìdílé ìdílé tó pọ̀ lágbára bẹ́ẹ̀ tó bá padà yá òun náà máa rí iye gbogbo àwọn ọmọ ẹ̀yìn ìṣọ̀lẹ̀ ìṣọ̀lẹ̀ ìṣọ̀ méjọ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìwé láti lè pàdé pé àyẹ̀sí ọlọ́run àyẹ̀sí ẹgbẹ́ òdòdó tó sọ̀lẹ̀ ìfẹ́lẹ̀ àti ìṣẹ̀lẹ̀ lójúdó ẹlẹ́ẹ̀kejì òun ni pé láti pàdé pé nínú àwọn àṣìlẹ̀ ní ayé àwọn ìgbà àjọ ọ̀sẹ̀ òun ni àbí ọ̀sẹ̀ alágbàá bẹ̀rẹ̀ gbogbo àwọn ilé ìṣẹ́ ibadah jadi itu muncul itu sekali jadi karena kalau muncul juga itu dia Rasul Allah SAW dalam dunia Allah itu semua ada di dunia Muhammad pada hari yang akan datang selama Assalamualaikum warahmatullahi ya. ya. ya. wabarakatuh. ààrẹ kò sọ̀rọ̀ ọlọ́run